والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسي علي تقول تسجيونا يا لوريا وقوني وما واتي صلاة لمسلاسي كيسي كتا لك كاليوا أن كيسن صلاة ìwọ wa tọ̀wọ́n wa tẹ́mi náà kí wọ́n láǹfààní mọ́ṣáláṣí torí ẹ̀ ló ṣe jẹ́ pé mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀ni ẹnìkan yìí sì yan mọ́ṣáláṣí lòdì àfikọ́jọ́ tọ̀ lọ torí ẹ̀ eléyìí tẹ̀ ti yan mọ́ṣáláṣí lòdì ó ti tó o ẹ̀dí ká gbìyànjú nísìnyí ká sọ̀rọ̀ ẹ̀ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ilé ọlọ́ọ̀ni ibẹ̀ ni wọ́n ti máa ń sin lọ èèyàn máa bá dáadáa pàdé mọ́ṣáláṣí ni èèyàn ò ní jẹ́ni tó ṣe pé ọkàn rẹ̀ nínú àwọn ẹni méje tánàbí sallallahu alaihi wa sallam tó sàlàyé pé ọlọ́run ọba yóò fi sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọjọ́ ńlá tí òní sí bòjì mímọ́ àti tọ́lọ́run ọba òun náà ni rajulun qalbuhu mu'allaqun bil masajid arákùnrin kan tó ṣe pé ọkàn rẹ̀ rọ̀ mọ́ mọ́sálásí ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bó mọ́sálásí wà ń bẹ̀ àdúgbò ẹ̀fọ́nù kọ̀mọ̀ sí mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ náà ń pariwo kò sí mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ ń pariwo à ń tó wá ń dá wọn lẹ́kùn pariwo kí lẹ́ ń pa torí bàbá tó ní mọ́sálásí àtòsùn náà ni ẹ wá iwájú ilé ẹnìkan tẹ́nísì ẹ máa pòpè fún sọláàtì ẹ máa kójọ sí sọláàtì mbẹ ọlọ́run aláàánú orí pẹ́ǹsì bá ọlọ́run mú mọ́sálásí wájọ kan bóyá wá nìwọ mọ́sálásí tó ń bẹ́ńbẹ́ òun ti ẹ̀ dán ọmọ mọ́sálásí rọmọdọ́nà ló dé ni wọ́n mọ̀ pé mùsùlùmí ni wọ́n náà rọmọdọ́nà náà ló sì ti ń tàn lọ yìí o rọmọdọ́nà ti ń kó gbálẹ̀ títí rọmọdọ́nà bá tán tí ò tún ní di ẹni tá a fẹ́ kú mọ́ṣáláṣí bí tó ní dẹni tá a fẹ́ kú mọ́ṣáláṣí bí tí lè má mọ́ ọmọ wa pariwo pé ń bola ará àdúgbò yìí lọ o wọn lọ bí kàn wọn tún padà fi tí wọn wà tẹ́lẹ̀ ni kí ló máa ń fi ọmọ èèyàn tó fi jẹ́ pé tí rọmọdọ́nà bá dé wọ́n sin lọ́n jọjọ wọ́n retí kí Ramadan náà lọ kí wọ́n tún padà sórí sísẹ lọ́n lójú méjèèjì nígbà tó sì jẹ́ pé ọba tó ní Ramadan òun náà ló lóṣù Shawwal òun náà ló lóṣù gbogbo kò sì sí ìgbà tí Ọlọ́run ọba ò lè pa irú ẹ̀ kò sì sí ìgbà tó náà ò lè sóore fẹ́rú ẹ̀ kò sì sí ìgbà tó náà ò lè kíkà ìdọ́sẹ̀lẹ̀ fẹ́rú Ọlọ́run ọba là á máa sìn gbogbo ọgbà ní gbogbo òpó tá a bá bára wa ẹ dákun ẹ já gbìyànjú jàmáà bí ọ̀pọ̀lọpọ̀ nu àwọn èèyàn tí wọn dáná mọ́ṣáláṣí ti dẹni tí wọ́n dáná ní ọlọ́run má jẹ́ ká pòórá parẹ́ máa yé la o ẹ̀jẹ̀ á máa wá sí mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ á máa wá sí nítorí bá méjì sì kọ́ nítorí pé kún ha o sí ẹni tí ó kú jàmá tí ò ní ọlọ́run ọba àtijọ́ kò sí ẹni tí ó kú tí ò ní àdéhìí ló sọ bẹ́ẹ̀ kí ni àbámọ̀ àtẹni rè àbámọ̀ rẹ̀ ni pé ìbáṣe kí mo mọ̀ kúkú ń bọ̀ ni ìbáṣe àlékún dáadáa àbámọ̀ àti aláìda oníkì hàn tó bá yẹ pé mo bá rí ntamítami lólobó pé ń bọ̀ ni èmi náà bá ti dẹni ọlọ́run bá ti di mùsùlùmí ẹni tó nílá káì ló máa ń gbọ́rọ̀ ẹni tẹ́mi sì ń bẹ lára rẹ̀ ló máa ń pùwàdà torí tẹ́yìn bá ti kú àpùwàdà báwò lára ẹni tó gbọ́ pé ń gbà wọn gbé dé sáré lọ́wọ́ di mùsùlùmí ìgbà wọn gbé désàárè ìlú túbá ọlọ́run mẹ́jẹ èyí tó ṣe tó fi di kókó láyé náà ni torí ẹ ẹ má gbẹ̀yìn ẹ mẹ́jẹ agbẹ̀yìn máa níbi sísun lọ ẹ mẹ́jẹ agbẹ̀yìn máa níbi sísun lọ èyí tó ń wá dáadáa ọ̀dọ̀ ọlọ́run tó ní kó o sìn yìí lọ́wà èyí tó ń ṣe ń gbẹ̀rù láì dá ọ̀dọ̀ rẹ̀ náà lọ́wà èyí ti rí tó fi wá finú fẹ́tò tó wá jẹ pé ọ̀n takùtọ̀ lọ náà ni wọn ò fẹ́ láti jẹ́ ni ọlọ́ àfẹ́ni àṣepọ́n ọlọ́run dákun wọn gbà tí á máa wá sí mọ́sálásí pàápàá jùlọ ọkùnrin tí wọ́n ti pèpè fún sọ́lá àti wá sí mọ́sálásí kò dín nǹkan kan kò fún ọ yóò tún lé ọkùnrin dáadáa ni òrẹ́ ni tí wọ́n wá sí mọ́sálásí tí wọ́n ti sọ̀rọ̀ àti jàmáà gbogbo èèyàn dà mọ́ mọ́sálásí wọ́n mọ̀ mùsùlùmí ibikíbi tí wọ́n ti pàdé nínú ìlú àbí níbòmíì wọ́n mọ̀ kíra wọ́n kì í pé òun rọ́ọ̀mù ayọ̀ òun rọ́ọ̀mù ayọ̀ ẹnìkan mọ̀ wá bí pé gbọdọ̀ ti máa tí ìjọba bá ṣe ọtún wọn fi ọkọ mọ́ṣáláṣí ó rí i pé àwọn èèyàn ti kóra wọn délé rẹ àárí lágbájá sí òsì àárí lágbájá sí òsì ọmọ ìyáwó ló tún jẹ eléyìí lọ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọ àwọn náà lọ sọ fún pé dáadáa ṣẹlẹ̀ sí ọ àwọn náà ní tún abọ ọyọ tá ìdá bá ti ṣẹlẹ̀ àwọn náà ní ọbọ kẹdùn òfin alóde tó ń sá fún mọ́ṣáláṣí kí ló dé tó ń sá fún mọ́ṣáláṣí torí délé ọ̀dọ̀ wa jẹ mọ Ramadan ló dé la di mùsùlùmí ẹ jáwọ́ ń bẹ o ìsìláàmù ẹsẹ̀ sàǹsàn ní gbogbo ìgbà ní gbogbo ìgbà tó ráwọn ẹni bú àwọn olórí bú àwọn lẹni tí ìsìn náà àfi lóṣù Ramadan ìdíjà fi ni bú olórí bú òun náà ní wípé oṣù míì ti ń bẹ láyé tẹ́ ẹ̀ fi sin lọ́run kí lẹ fẹ́ sọ fọ́nà nǹkan ẹ̀ fi ṣe téèyàn ti wá sórí ìbú sàǹsàn torí délé ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ ajẹ́ni tí wọ́n mọ̀ wá sí mọ́ṣáláṣí ẹni tó bá ní ìdíwọ́ tó ní ìdíwọ́ tíṣẹ̀rí àfaramọ́ òun ló lè má wá sí júmọ́ à ló lè má wá sí jàmá sọ̀láàtì júmọ́ à tó o nídìíwọ́ ṣẹ̀rí àgbà o lè má wá bákan náà ẹni tó nídìíwọ́ ó lè má wá sí jàmá àmọ́ ru àwọn àdíwọ́ wò ru àwọn àdíwọ́ wò bí kápẹ́ lágbájá tí ò sí dàrí yín ní jàmá sásùbà àtòní tí wọ́n sọ pé ha ìgbẹ́ ní tàmí làmù ìgbẹ́ ní tàmí làmù tó mo fẹ́ gbé mo gbé bí kí n lè wá ṣùgbọ́n gbẹ̀yìn ọ̀jẹ́ sọ eléyìí ìdíwọ́ ni àbótẹ́sí wa mọ́tíláṣí ìgbẹ́ni bá bẹ̀rẹ̀ sí ní dànù rẹ rú ìgbẹ́ni bá bẹ̀rẹ̀ sí ní dànù rẹ rú ló bá dìde láti lọ yanjú tìgbẹ́ rígbẹ́ ìyọnilẹ́nu kátúgbà lọ́rọ̀ kan tá a sọ ó lè rí sọ ó lè rí sọ so ó wá dìde ọlọ yanjú tìgbẹ́ jàmá àfi bọ́ ọmọ lọ́wọ́ kò sí ní tó burú mẹ́. bákan náà èèyàn jẹ́ ẹni tó ṣe é pé òun pẹ̀lú àwọn èèyàn kan ni wọ́n jọ ń kọ́ wọ́n rìn wọ́n fi wá sí àyè ibì kan so ẹ̀rù nígbà tí wọn pè kò fún sọlá ló tó ń bá ní kó wọn dúró ṣe sọlá àwọn èèyàn yóò lọ́mú lọ òun ò sì dábì kan máa ń bì àdúgbò tá a wáyé dábì kan máa ń bẹ̀ ọlọ́mọdé àpé kéèyàn sọnù so báyà tí ìjọba bá bọ́mọ lọ àbíjọ́ máa nítorí eléyìí kò sí tó tó burú mẹ́ téèyàn bá ń bẹ̀rù pé nǹkan kan lè ṣe ẹ̀mí òun àbó lè ṣe dúkìá òun kò sí tó burú kọ́mọ wà síjọba bí ká pé ìlú tó ń gbé gbogbo ẹgbẹ́jẹ́ gbogbo ẹgbẹgẹ bí bàbá mọ́kedere bí bàbá jáde aburú lè ṣẹlẹ̀ sí aburú lè ṣẹlẹ̀ sí ìgbà tí wọ́n ti gbé ìgbà pa àwọn ẹni láabi kan wọ́n sálẹ̀ nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ bí wọ́n máa ń gbèrú dùbà so kò sí wàhálà tuntun kó náà yẹ kó tètè bára rẹ̀ sọ̀rọ̀ kókó ń bẹ̀ ń kọ́ wá bí tó dá lọ gbé bákan náà tí ẹ máa ń bẹ̀rù pé tí wọ́n bá ní kí n lọ sí sọ̀ àwọn akọmọlẹ́kúnjayé wọ́n lè túbọ̀ gbé mọ́ṣínì rẹ̀ ńgbà wọn bá ti tún òrí sí wọn àti tààrù wọn bá tààrù wọn á gbé lọ́mọ ọlọ́ ẹ̀rú ń bọ̀ pé wọ́n lè jí mọ́ṣínì rẹ̀ gbé so ní jama àfi bọ́ ọmọ ọlọ́wọ́ àbí ní juma àfi bọ́ ọmọ ọlọ́wọ́ kò sí ní tó burú mbẹ́. bákan náà tó bá kójú ń rọ̀ òjò tí wọ́n ń rọ̀ yí báyìí wọ́n ń rọ̀ wá bí sí wọ́n ń rọ̀ yéye lọ́nà tó fi jẹ́ pé kò lè rọ̀ ya lọ́rùn láti la arígbòjò máa bọ̀ wá sí mọ́sálásí láti wá sí sọ̀látul jumu'a àbí jàmáà kò sí ní tó burú kò sí ní tó burú pé kó o ṣe sọ̀láàtì níbi nílé rẹ kò sí ní tó burú nínú eléyìí báyìí torí pé sunna gan fi hàn wá tóso máa ń rọ̀ tó bá lágbára ẹni tí ń pèpè fún sọ̀láàtì lẹ́yìn tó bá sọ pé hayya 'ala al-falah yóò fi yá òyìn pé sallu fi rihal sallu ẹ máa ṣe sọ̀láàtì nù lẹ́yìn ẹ ṣe sọ̀láàtì nù lẹ́yìn bákan náà tó bá ṣe ẹ̀rọ̀ fún wọ́n pọ̀ jọjọ lójú ọ̀nà débi pé gbogbo ibi téèyàn ti ẹ̀lẹ́ kẹsẹ̀ bọ̀ tí wọ́n ra kó ń pẹ́ ìrọ̀fọ̀ yìí kò sí ààyè kò sọ́nà tọ̀ kò sí wàhálà èèyàn lè ṣe sọ láti rẹ̀ níbikíbi ó lè má wà sí jàmá bákan náà tí ìdí burúkú bá ń jà ìdí burúkú ń jà ẹ̀ńdọ́gbádùn náà ló lè sin náà wọ́n wá lárí bọ ìdí burúkú àárẹ̀ burúkú kan wá rọ́ọ̀lù ìsìláàmù ọ̀gbà ó ṣe sùúrù rẹ̀ ó lè ṣe sọ láti níbi tó bá wà bákan náà ebi ń pa wọn sì gbóúnjẹ kalẹ̀ òṣìṣẹ́ ni tó di ọlọ́nà láti jẹ òṣìṣẹ́ tó burú kọ́kọ́ jẹun ná oúnjẹ tó ń bá wa ń jẹ wa mú kí jàmá ọgbọ́n mọ́ lọ́wọ́ kò sí tó burú mọ́ àmọ́ máa sọ ti dojúmọ́ bàbá ti sọ ti dojúmọ́ pé tọ̀ bàbá ti gbé bàbá ti pèsè fún sọ láti ìgbà náà ló ń jẹ tiẹ̀ délẹ̀ bàbá hmm, ti pèsè fún sọ láti ìgbà náà ló ń jẹ tiẹ̀ délẹ̀ eléyìí burú o eléyìí burú bákan náà ẹni tó yẹ pé iṣẹ́ ìtọ́jú aláàrẹ̀ ní í ṣe gẹ́gẹ́ bí àwọn mẹ́díkù dókítọ̀ tí ń tọ́jú aláàrẹ̀ àbáwọn nọ́ọ̀sìs àwọn nọ́ọ̀sìs tó ṣe é ké àwọn ọmọ amójútó àwọn ọmọ amójútó ọ̀rọ̀ aláàrẹ̀ lọ́sítù irú àwọn wọ̀nyí báyìí tó jẹ́ pé ìtọ́jú aláàrẹ̀ àbí àmójútó aláàrẹ̀ ló lè dín wọn lọ́nà láti mọ́ àti túmọ̀ àbí láti wá sí sọ̀dátù jẹ́mọ́ àwọn ọ̀sẹ́ lọ kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ torí pé ìyànjú tó ń gbà òun náà ni àti gba ẹ̀mí là ìyànjú àti gbẹ̀mí là kò sí àbí torí ẹ̀sọ́ mọ́ àti júmọ́ òsùn tó burú bákan náà ti ṣiṣẹ́ ọdẹ wọ́n ní kó máa sọ nìkan máa sọ ẹnu ìlérò yìí máa sọ ẹnu ọ̀nà yìí báyìí ẹni torí kí ẹni tá àfúnláyè tá àfúnláṣẹ kọ́ má bàa wọlé ẹ̀ẹ́n so tí ọba ti fi bẹ́ẹ̀ lẹ̀ láàrin ìṣẹ́jú péréte báyìí báyà wọn ní láàbí o àwọn olú àǹfààní yìí wọ́n bá rọ wọlé tọ̀ tó bá jẹ́ pé irúṣẹ́ bá ni wọ́n bá yàn láàrú tó ń ṣe tó bá jẹ́ pé òní òní mọ́ wá sí jẹ̀mọ́ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àwọn àwọn ọmọ ológun àtàwọn oníṣẹ́ ètò ààbò gbogbo ní àwọn ọlọ́pàá àti àwọn àwọn elétò ààbò ẹni làbò òlu so gbogbo àwọn wọ̀nyẹn tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ni so tí oníkálukú wọn tí wọ́n bá kú lẹ́nu ibi tí wọ́n fi wọ́n sí so ó ṣeéṣe ká burú kọ́ ya wọ̀lú wá báwọn èèyàn ó ṣeéṣe ká burú kọ́ ya wọlé wá báwọn èèyàn so iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn iṣẹ́ tó pàtàkì ni tí wọ́n bá ti torí rẹ̀ tí wọ́n bá ṣe sọ̀látùl jàmáà àbí wọn ti sọ̀látùl jùmọ̀ eléyìí sì nídì lábẹ́ òfin ṣẹ̀ríà. bákan náà àwọn panápaná ń tọ́ àwọn panápaná tó ṣe pé àwọn náà ń bẹ lórí pé ilé kan jó àbí kíní kan ń ṣe wọ́n ń paná rẹ̀ wọ́n ń paná rẹ̀ wọ́n ń paná rẹ̀ orí rẹ̀ ni wọ́n wà ní lásìkò sọ̀láti tó orí rẹ̀ wọ́n wà lásìkò jùmọ̀ tó gbogbo àwọn eléyìí báyìí àwọn eléyìí báyìí tí wọ́n sì ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn sọ́jà ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn ọlọ́pàá ń bẹ lẹ́nu iṣẹ́ wọn àwọn panápaná ń bẹ lẹ́nu iṣẹ́ wọn civil defence àwọn náà ń bẹ lẹ́nu iṣẹ́ wọn láti wá kí ààbò kọjọba nínú ìlú àbí láyé ibi tẹ́ wà tó bá ṣe pé iṣẹ́ tí wọ́n fi lé wọn lọ tí wọ́n yàn láàyò tí wọ́n ṣe tó sì ní í ṣe pẹ̀lú bí àlàáfíà ti ṣe wà iná ni wọ́n wà lẹ́nu rẹ̀ tí ò jẹ́ kí wọ́n láǹfààní àti wá síjú mọ́ àbíjà máa sọ àwọn eléyìí o wọn ṣẹlọ́run wọ́n ti sọ láti gbóhóró dípò sọ̀láàtì òjúmọ́ wọ́n sì dá sọ̀láàtì ṣe dípò kan wá ṣe jàmá nígbà tí ìdíwọ́ bá wà fún un. wáyé o mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo tí máa pa ìrọ̀jú báyìí gbogbo tí máa pa ìrọ̀jú báyìí tí èjì kéèyàn ò lè ṣe tọ́lọ̀ tí èjì kéèyàn ò lè ṣe sọ̀lá agbọ́dọ̀ jìnnà sí agbọ́dọ̀ ṣọ́ra fún un bákan náà gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú bíba àkókò jẹ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí gbogbo nítorí lè kó nira bá ní lára mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí gbogbo nítorí lè ba làákà ẹni jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí nítorí pé gbogbo àwọn nǹkan tó bá ti lè kó irú àwọn àníra bẹ́ẹ̀ bá ní tí ò ní dé ká lè sin náà tí ó mú ká bá àsìkò wa tí ó mú kí ìnira ó kéèyàn máa ta tẹ́tẹ́ kó máa ta káàdì so eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ haram ni. akẹ́nà ìgbà jókòó ti lúdò kẹ́ máa ta ayò ọlọ́pàá kẹ́ máa ta gbogbo oríṣiríṣi ọlọ́kan ọ̀jọ̀kan ayò eléyìí tó kúnlẹ̀ ayé jọjọ ní ìsinyìí báyìí ìdí rẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ ó jókòó sí wọ́n fi pèpè fún sọ́lá tó kò ní í dáhùn wọ́n á máa pé hayya ala sọ́lá ẹ̀ wá wá sí sọ́lá kódà yóò gbọ́ yóò sì kọ́ ti kùn sí hayya ala al ẹ wá sórí rẹ̀ yóò gbọ́ yóò sì kọ́ tikun sí wàlà hàwùlà wàlà quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yẹn wọ́n gbé ní ọ̀dà gbogbo aburú ayé yìí iná ni wọ́n tẹ́ bàtì àmọ́ tó bá kàn wá sórí rẹ̀ wá sí dáadáa kọ́dà wọ́n tún máa sọ fún pé ah ah bàbá kúdí ebi mùsùlùmí ni ebi mùsùlùmí ni ẹ̀yin ni wọ́n ń pè pé kẹ́ wá mọ́ṣáláṣí yóò ní sọ́nà ọ̀fẹ́jọ́ mi sùn ni yorùbá ti wé ni sọ́nà ọ̀fẹ́jọ́

má jẹ́ kí ṣètọ́ni ọjọ́ wa lérí ọjà. wàyí o àwọn nǹkan tó lọ́n ṣe léèwọ̀ tí mú ni má ṣe tọ́lọ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i á máa mu sìgá kí ni wọ́n ń gbà ń di sìgá gan-an rí tó bá mọ lórí pépì rẹ dúdú ó dájú pé èwo díngì ètè rẹ dúdú bàjẹ́ ahọ́n tó dúdú tẹ̀lé eléyìí ti ṣàpèjúwe pé inú eléyìí ó dúdú pọ̀ nítorí ti mú kété dúdú táhánà tó tẹ̀lé ah inú ó dúdú pọ̀ yóò dàbí kọ́ńtà ni tí wọ́n ń dà sí títì la hawla wala quwwata illa billah bákan náà àwọn míì àwọn tiẹ̀ jẹ́ pé igbó igbó gan-an làwọn fà igbó gbogbo àwọn tí wọ́n yí haram islam ọgbà kí mùsùlùmí wọn máa mọ̀ mọ́kò mọ́ gẹ́gẹ́ bí òsì gbà kéèyàn máa jẹjẹ kújẹ á máa mutí á máa mọ gógóró á máa mu sẹ́pẹ̀ pẹlẹbẹ ẹ̀ẹ́n burúkutu ẹ̀ẹ́n tíkà gbogbo ẹ̀ lóríṣiríṣi tí wọ́n mú kò sí tàbí ṣùgbọ́n wípé gbogbo nǹkan yẹ ìwọ ni o wọ́n sì máa dín ní lọ́nà láti ṣètò lọ́nà. àwọn tó mú kọ́kí nǹkan àwọn tó yẹ pé gbaná ni gbaná ni tiwọn wọ́n ń gún lábẹ́rẹ́ wọ́n sì tún kó jẹ ní tábìlẹ̀tì gbogbo òmùkùmù eléyìí ò nídìí kíjọba ṣẹ̀ṣẹ̀ sọ pé ẹ má mú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ya wèrè ní ìsìn látàrí àmú kòkí ọkọ̀ ìjọba náà ọ̀rọ̀ tiẹ̀ náà kù díẹ̀ púpọ̀ níṣẹ́ ẹni wọ́n gbọ́dọ̀ mú kókìn ẹ̀sìn ń wò wọ́n àràn wọn mọ̀ mú kókìn ń wò ha ha owó ìyàtọ̀ kí ni kókìn máa sọ dà láìda tó gbogbooro sọ dà ní eléyìí tó bá fẹ́ kájọ ìbàjẹ́ ńlẹ̀ lákàtà kí si pa kádàjì dádàjì sí so ìjọba gbọdọ jẹni tó ṣe é pé tí wọ́n bá mú àwọn èèyàn wáwọ́ ìbàjẹ́ kó mú wọn wáwọ́ ni ẹ rí èyí ti rí tó fi jẹ́ pé a ní àwọn ìgbìmọ̀ tí gbójú ti tí wọ́n gbógun ti àmú àwọn òògùn olóró àmú àwọn àmúkùmù bí àwọn tí ń mu gbó àtàwọn tí ń gbin gbó àtàwọn ti ń ta gbó kí ló dé tí mu sìgá àbáǹfààní wo lọ́wọ́ àmì sìgá gan-an rí bẹ́ẹ̀ bá rí àǹfààní kan mú wá fún sìgá ó dájú wípé kò yẹ kẹ́ ẹ sọ wípé káwọn èèyàn má mú gbó má nítorí pé àti sìgá àti gbó sáfù kan náà ni wọ́n jọ tò sí sáfù kan náà wọ́n jọ tò sí èyí ti rí tẹ́sí wá sọ pé wọ́n gbọ́dọ̀ mú gbó tẹ̀sí gbà wọ́n láyè kí wọ́n máa mú sìgá bẹ́ẹ̀ dọ́tún bẹ́ẹ̀ dọ́sì ẹ̀rì kan ta sìgá ni láwùjọ wa gbogbo àwọn sìgá tí amẹ́ríkà ń bẹ́ńbẹ́ tàwọn yúróòpù ń bẹ́ńbẹ́ táfíríkà yìí gan bẹ́ńbẹ́ tí nàìjíríà gan oná ọ̀gbẹ́yìn làhàwùlà wàlà quwwata illa billah. ìmúkùmù ni ìmúkùmù ni àwọn òṣìṣẹ́ ètò ìlera lọ́sítù àwọn ló lè sọ àwọn ló lè sọ kí ni pàṣẹ́ntéèjì àwọn onísìgá nínú àwọn ẹni tí kú burúkú ń pa nínú àwọn aláàárẹ̀ tí wọ́n gbé wá sọ́sítù àwọn ló lè sọ. kí wọ́n náà ń fà ní tó wà nù sìgá gan-an náà rí ìjọba wa ni ẹ ẹ máa kọ́ sára gbogbo àwọn páálí sìgá o wípé sìgá léwu fálàáfíà ọmọ èèyàn o àà àmọ́ kó léwu fálàáfíà ọmọ èèyàn àtìgbà fún ọmọ ta kí ló dé ṣé sìgá dàbí àmàlà tá à ń jẹ ni ó dà gẹ́gẹ́ bí àmàlà tó bí àbùlà tẹmọ tó ti wáyé pé bẹ́ẹ̀ ni àmàlà tó bí àbùlà náà rí ìṣe bẹ́ẹ̀ kọ́ kọ́ sí ara àmàlà náà rí pé tọ̀ àmàlà léwu fálàáfíà ọmọ èèyàn o káwá rẹ́ni tó tún jẹ mọ́ èyí ti rí ẹni kí wọ́n kọ́ sára pálí sìgá ipò léwu fálàfi ọmọ yẹn ẹ sì gba àwọn láyè kí wọ́n máa tà àbà táwa ti sọ pé kìíní kan ọ̀dà àgbọ̀dọ̀ tún gbà láyè mọ́ àgbọ̀dọ̀ tún gbà láyè mọ́ torí òfin ọlọ́run bá sọ pé haramu ni sìgá gbogbo làákà ẹ̀ láyé náà sì mọ̀ pé aburú ni kò sí dáadáa kan nù sìgá aburú ni kò sí dáadáa kan mẹ́. arákùnrin kan ọbẹ̀ ibi tí wọ́n ti ń ṣe sìgá wò ní Amẹ́ríkà ibi tí wọ́n ti ń ṣe rotmans ọbẹ̀ bẹ̀ wò so nígbà tó wá dé ilé sìgá ìbáyìí ó wá ní tó ń ṣàkíyèsí òní pé gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ nílé sìgá yìí kò sí ọ̀kan nínú wọn sìgá èyí ti rí tó fi jẹ́ pé sẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ fi síra yín lọ́rùn à ń bọ̀ sí sọ bì kí ló ṣe ìwọ á sọ fún yín kíkọ́ dàkùn ìbéèrè kan ló ń fẹ́ sí òun sì ń fẹ́ kọ́ sàlàyé fún un sọ arákùnrin wa sọ pé gbogbo tó bá fẹ́ bí òun òun sàlàyé fún un ṣùgbọ́n under condition pé yóò fún un ní ogún dọ́là tí òun sì jẹun lónìí àtúnwò àtìyàwó òun so ẹni tí wọ́n fẹ́ ṣèwádìí wa ni à kìí ṣogún dọ́là lásán máa fún ọlọ́gọ́rùn-ún dọ́là inú ọmọ amẹ́ríkà ìbàdàn ó ní ọwọ́ adágbà fún un tó ń fi kú lẹ́nu iṣẹ́ tó ń fi láǹfààní àti ṣe àwọn àbẹ̀rẹ̀ tó ń bá fẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀. ìgbà táwọn á pàdé wọn á bí léèrè èyí ti rí tó fi jẹ́ pé abúrò ẹ̀yìn tẹ̀ ń ṣiṣẹ́ ń diṣẹ́ yìí báyìí òṣìṣẹ́ tó ń lọ bí ẹgbẹ̀rún méjì àwọn arẹ́ nìkan nínú yín tó ṣe wípé ó mu sìgá arákùnrin ẹni bẹ́ẹ̀ ni ó ní kódà bí ẹni tí máa ti mu sìgá tẹ́lẹ̀ ṣáájú kó tó darapọ̀ mọ́lẹ̀ iṣẹ́ à ẹnìkan yìí ṣe wáàzí fún wọn pé ẹ má mu sìgá má tí gbogbo wọn fi pa sìgá tì tó yà mẹ́rin rí tẹ́ǹtì ń pa sìgá tì dẹ̀ ṣé ń gbà mí ọlọ́run àmọ́ gba ìbàjẹ́ kù lọ́wọ́ àwọn èèyàn tó ń ti pé wọn ò rí olùmọ̀ọ́ká ṣàlàyé fún wọn pé kìnní yọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ kí ló dé tẹ̀sí ń pa sìgá tì tẹ̀ fi mu sìgá bẹ́ẹ̀ ó ní nítorí wá rí mi nítorí wá rí mi sẹ́yìn iná ló dé kí ọ̀pọ̀lọpọ̀ tí mu sìgá gan pa sìgá tì kí lójú yín rí ó ní sìgá tí wọ́n ń tà fáwọn èèyàn táwọn ń ṣe wọ̀nyí báyìí kì í máa ṣe sìgá tí ó ṣe pé àtàrí ewé tòbákù ni wọ́n ti ń ṣe kì í ṣe ewé tòbákù ni wọ́n tún fi ń ṣe mà sìgá ti di tó pé ìgbẹ́ ẹṣin ìgbẹ́ ẹran ìgbẹ́ màálù ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀yìn ni wọ́n fi ń ṣe sìgá nìsín torí wọ́n ti rí pé táwọn bá ní káwọn máa dúró ewé tòbákù lọ́ọ́ pẹ́ so wọ́n á mọ bí wọ́n ṣe máa ń ra gbogbo àwọn àgbẹ̀ àwọn ẹranko wọ̀nyí báyìí wípé ni wọ́n fi ń ṣe sìgá nìsín nígbà tó jẹ́ pé wọ́n ti develop technology gidigidigidi yóò ṣe bá wọn gbẹ́ tí ó ṣe fúrúfúrú tí gbogbo ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé wé ni so wọ́n ti wá ní àwọn flavour tó yẹ kí wọ́n fà sí lára tí wọ́n máa tí wọ́n máa ṣe fíkánfíkán nímú àwọn ẹni tí mò ń kú mu pé ó oh, tobacco lélẹ́yìí tobacco lélẹ́yìí wọ́n á pe the best tobacco money can buy tani mọ́kùmọ́ tani mọ́kùmọ́ so ó ní ìdí nù kálukú ti wá rí kí ẹ́ ṣé dáhùn kó nínú ìdí nu tó fi jẹ́ pẹ́ni tí mo sìgá kan pa sí nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ilé iṣẹ́ yìí tọ́ba tiẹ̀ jẹ́ wo tobacco náà ní ìwọ lọ́ọ́ dá ń bẹ̀ ìwọ lọ́ọ́ dá nínú ọmọ òfin kò sí ìtọ́ dá ń bẹ̀ ọlọ́run dàkú má sì wá lẹ́nu tí ọmọ fún rẹ̀ bá ń tó kó parun bá lọ ń gbọ́ yẹn o ọmọ tó wọn náà mọ awúkọ́ burúkú tó mọ awúkọ́ nígbà tó ṣe pé kìnnì kan ó kọ́ kọ́ tiẹ̀ gan wọn ò tíì dáhùn àwọn ikọ́ fèrè láàmà ikọ́ àwùgbẹ́ láàmà èwo ń tiẹ̀ ikọ́ ń ti burú jù ikọ́ ń burú jù kódà ìfúnfẹ́ jama torí ẹ̀ ìmúkúmù yìí náà ni sìgá tó mú yìí náà ni àná gbé ẹ̀ lọ́sọ̀ síbítù tó lórí pé mu sìgá wọ́n tuntun ní kí wọ́n yí ọmọ bóun mú sìgá wa torí pé sìgá ti di atẹ́gùn tó ń mi ah, ah. sìgá ṣe é datẹ́gùn tó yàn mí sìgá ṣe é datẹ́gùn tó yàn mí gbogbo irú àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kéèyàn lè ṣètò lọ sọ́ọ̀sì sìgá ló wà mú lọ́mọ bọ̀ wá mọ́sálásì àbẹ́tí ló mú àbẹ́gbogbo ló mú ẹ̀yin tó ti pọ́tí lẹ́yìn tá àti ẹ̀fín sọ̀rọ̀ aburú lẹ́yìn sí o aburú lẹ́yìn sí bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń ta sìgá bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń ta gbó bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń ta kokéènì bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń ta gbogbo òmùkùmù nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ lówó rẹ̀ náà máa jẹ o bákan náà ká jókòó sí tẹlifíṣàn ká máa láwo bọ́ọ̀lù àbí prógráàmù kan ẹ̀hẹ́n kọ́ máa pèpè fún sọ̀ ká má dìde ká má lọ aburú ni gbogbo eléyìí báyìí ẹnì kóòtù ní ṣerú ẹ̀ kó rí dáadáa gbà lọ́dọ̀ ọ̀nà. ilé ìjẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò rúdáwọ̀ àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní